Hello, hello, hello, my people. Good evening, everyone. Eka káalẹ́ eka ẹ eka o, ẹ káalẹ́ o, gbogbo ẹ̀yin ẹbí mi lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ẹ kú déédéé wù yìí lónìí ọjọ́ àánú. Gbogbo yín pátápátá lẹ máa rí àánú gbà àánú Ọlọ́run kò ní ṣíkò lórí ẹnì kankan wa kò ní ṣí kúrò nílé wa kò ní ṣí kúrò lọ́nà wa òní ní ọjọ́ kẹsàn-án today is ninth of February twenty twenty two mm, mo kí gbogbo wa wípé a kú dédé wòyí o lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi náà ti wà mo ṣàárí pé kìnìyẹn flu díẹ̀díẹ̀ mi gbé gọ́gù bó ṣe ń pè gọ́gù gọ́gù mm. nǹkan tó ń pè ní gọ́gù rè the other one is called google you google to search for something and this is google láyé ìjọhùn láyé ìjọ sí eléyìí là ń pè ní gọ́gùlù ah, mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ẹ kú déédéé wòyí ṣàlàáfíà ni mo bá gbogbo wá. Hmm, ẹ̀rí pé mo dẹ̀ǹgẹ̀ pò lálẹ́ yìí lálálẹ́ Wednesday èní ni ọjọ́ àánú àánú olúwa kò ní yí padà nílé ayé ẹnì wa gbogbo wa la máa ráàánú gbà chit chat ni mo kàn fẹ́ ṣe lálẹ́ it's not going to be long not that anything is wrong with me to Jehovah Almighty be the glory glory glory hallelujah olówó ọlọ́run ọba ṣeun olódù ọmọ àrè ìbà ìbà ìbà òjì kan lùkọ́ pa òpà kan wò kan yẹ lẹ́nu alábẹ́nú àṣáṣí abiyamọ abọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ mo kí gbogbo yín níbẹ̀ yẹn ò pé ṣàlàáfíà ni mo bá yín bẹ́mi náà ti wà ní ààyè èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ṣàwáwù déédéé ẹ ni mò ń kí yín láti àbẹ́tẹ̀ mi ń bí ẹ lórí ètò chit chat eh, chit chat ni mo feel like doing lálẹ́ torí pé mo ti ṣe àwọn program léraléra léraléra and I've been doing lot of write ups since morning so me need enough strength you know just to sọ pé kí n tún wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe life so mo kàn ní pé kí n kàn ṣe kí ni kí n kàn wá kí gbogbo wa wípé àkùdédé wòyí o kókókó lára ọ̀tá le Adéyẹmí Sulaimon. <laughs> kí ti gbé bàbá mi <laughs> gbére gbére gbére gbére ẹ mọ olùbẹ o ìyá bàbá mi Kazeem Adébáyọ̀ Akẹ́bà uhu kì í kẹ́ni Akẹ́bà jẹ́ lọ́mọ àjọbí lọ́mọ wa Akẹ́bà jẹ́ lọ́mọ wa ọmọ ìyá àgbà hmm, Akẹ́bà jẹ́ ìfanú ìyá <laughs> ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Uh, chit chat ni mo pè eléyìí eh, just current affairs kákànjọ ṣe fàájì fẹ́rẹ́fẹ́ lónífẹ́rẹ́ jogi i'm really really tired i've been doing lots of reports àánú yín náà ni o àdúrà yín ló ń gbà lórí mi iṣẹ́ ń wọlé lọ́tún ó ń wọlé lọ́sì ẹ wọ́n wá ní ọlọ́run má jẹ́ kárógun ẹjọ́ bíi ti àwọn lọ́ọ̀yà kọ́ tí kò bá ṣẹ́jọ́ kí ni lọ́ọ̀yà fẹ́ jẹ mm, ṣùgbọ́n <laughs> ìlú ìṣẹ́ríwo ń bẹ o ìlú ìṣẹ́ríwo ìṣẹ́rí pé mẹ́ta o ìlú ìṣẹ́ríwo lẹ̀ rí fàásì ìṣẹ́rí ọlọ́fimolé wà ìṣẹ́rí ìdímù wà ìṣẹ́rí um, ìṣẹ́rí ọ̀ṣun wà ìṣẹ́rí wo lẹ́ ń sọ ń bẹ̀. ìṣẹ́rí wo lẹ́ ń sọ ń bẹ̀ ìṣẹ́rí mẹ́ta ló wà o ìṣẹ́rí ọlọ́fínmólé ìṣẹ́rí ilé ibi tí gbogbo àwórì ti ṣẹ̀ wá tó jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ti lóore ọ̀fẹ́ àti wá ìdílé onígbàkúlé lèmi ti wá láti bẹ̀ ìṣẹ́rí wo lẹ́ ń sọ ó dàbẹ́ ní pé mo mọ nǹkan tẹ̀ ń sọ nípa ẹ̀ mo ti mọ nǹkan tẹ́ ń sọ ọ̀kan nínú àwọn bàbá wa ló sùn ọ̀kan nínú àwọn bàbá wa àwọn ni wọ́n sùn ẹ jẹ́ kí n lọ mo ti rí awareness yẹn ẹ jẹ́ kí n wò láti bíbá. ìkan nínú àwọn bàbá wa wọ́n sùn láti ṣé láti jẹta kọ́ ni àbá náà ẹ máa rí mú jáde ẹsìn dàbí ni pé mo ti delete ẹ dodododododo. ìkan nínú àwọn kábíyèsí wa náà sùn àwọn bàbá wa ìkan nínú wọn níṣẹ́rí ìṣẹ́rí ìdímù bẹ́ẹ̀ ni kì í ṣe ṣẹ́rí ọ̀ṣun dáa pé ṣẹ́rí ìdímù ni if I'm, if I'm not mistaken ó dàbí ẹni pé ṣẹ̀rí ìdímù ni. bàbá ìkan nínú bàbá wa ló mọ̀ èyí tó jẹ́ ń bẹ̀ kò sí wàhálà kankan níṣẹ̀rí kankan ju pé ìkan nínú àwọn bàbá wa wọ́n lọ sí wọ́n rè wálé àṣà hmm, wọ́n rè wálé àṣà. Ah, ẹ jẹ́ kí n wá orúkọ wọn jáde ah, ok ilé ayé ah mo ti delete wọn ìgbà tí mo ṣe cleaning lẹ́ẹ̀kan tí right up bá ti pọ̀ jù ọba wàá balógun eh, àwọn ni wọ́n rè wálé àṣà àwọn ni wọ́n rè wálé àṣà. Mm. Mm àwọn ni wọ́n rè wálé àṣà ọba Wahab Balógun àwọn ni wọ́n rè wálé àṣà he joined his ancestors àwọn ni n bá fi fọ́tò yẹn hàn yín but mo ti mo ti clean ní gbogbo àwọn SS pictures torí àwọn messages tí mo máa ń gbà ó máa ń pọ̀ so ó dẹ̀ máa ń disturb fóònù mi gan-an àti laptop gan orí yẹn ti orí yẹn ń koná lọ́wọ́ so iṣẹ́ tá a dẹ̀ fi wọ́n ṣe náà nìyẹn. ikú yẹ gbọ́re wẹ ẹ ẹ bàbá yẹn ni wọ́n ni wọ́n sùn ẹ bàbá Wahab bàbá Balógun bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n rí Wali Asa hmm, àwọn ni wọ́n rí Wali Asa nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ fi gbogbo ẹnu sọ ẹ àgbàlagbà ni wọ́n wọ́n dàgbà wọ́n dògbò ẹ wọn kì í ṣe ọmọ kékeré àbí ẹni tó bá ti rọmọ ọmọ kí ló tún kù kì í ṣe pé ikú accident kì í ṣe pé ikú kìíní i'm i'm trying to look for the tracts torí gbogbo forum mi ló wà so tí n bá dẹ̀ ti clean ní forums bẹ́ẹ̀ yẹn mo ti delete ẹ̀ mo ti delete the major point of of inboxing mo ti delete mo clean up lọ́sàn-án nígbà tí mo ti videos so ti incoming videos ti pọ̀ jù so I have to clean up to create more space torí hmm, àwọn iṣẹ́ mi yìí ó ń gba space gan especially tí èèyàn bá ń gba messages and mo dẹ̀ belong to many many forums èmi náà dẹ̀ to ní many forums ètò ń tò jàre Adélẹ́yẹ Sulaimon God bless you ẹ ṣe ẹ ṣe ẹ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó dẹ̀ kí n dẹ̀ ti post ẹ̀ sórí wall mi but I don't like posting something like that on my wall but ìgbà tí wọ́n dẹ̀ ti kí tó ti ṣe wá ṣe ọmọ kékeré so tó jẹ́ pé bàbá bàbá wa ni bàbá wa ni wọ́n and ẹ̀yin kan béèrè lọ́wọ́ mi wípé ṣé tòótọ́ ni MC Olúọmọ nǹkan tí mo ṣe ṣe ní chit chat nìyẹn pé ṣé tòótọ́ ni MC Olúọmọ di ọba báwo ló ṣe fẹ́ di ọba mo post ẹ̀ sórí orí page mi just to to make full of him yeah because he's he's just fooling himself ṣẹ̀dẹ̀ wàá mọ̀ wípé ọlọ́run má padà lẹ́yìn wa ọlọ́run má padà lẹ́yìn wa ọlọ́run má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa tọ́lọ́run bá ti padà lẹ́yìn èèyàn tọ́lọ́run bá dẹ̀ tó ti gba ìwà kúrò ní ọwọ́ èèyàn ènìyàn eh, dàbẹ̀ ni pé kò mọ̀ ṣe mọ́ ni is in total confusion so àwọn tí wọ́n fẹ́ tí tí wọ́n gbọ́n jù lọ mm, ṣe mọ̀ pé grifo báyìí kò ṣílẹ̀kùn ẹni tí kọ́kọ́rọ́ bá wà lọ́wọ́ ẹ̀ ni eh, eh, ọlọ́run dẹ̀ fún ní oore ọ̀fẹ́ mm, mo ṣe sọ nígbà yẹn pé oore ọ̀fẹ́ ọlọ́run Eh, ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ join me, lórí kínní let me know the reason why you want to join me and uh, most of you are my new followers mi ì dẹ̀ ní fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ last time kó ṣẹlẹ̀ here we don't tolerate any nonsense we don't post nudity we don't welcome nudity we don't welcome insults this is my community. My page is my is my is my my page is my throne. And all of you, my family, you are my community people. So I will not I will not allow and I will not accept anybody to bully anybody. This page is a no bullying center. If you are stressed up, pack well. If you are looking for somebody to abuse, go to the markets ọkẹ chẹẹkì next door so àwọn kan wà ń bẹ tí wọ́n ń ṣépè fúnra wọn lọ́wọ́lọ́wọ́ tó ń rò pé bóyá àwọn fi ń pa owó ni mm, so um, ẹni tó sọ pé òun fẹ́ tẹsọ pé fẹ́ wọlé yẹn adémọwò yeah i don't even um, ọmọ ọba i will give you benefit of doubt. I'm giving you benefit of doubt that you will respect yourself. If you come to my page to abuse me or to do any nonsense, I will report you. àṣẹ bàbá wòdìrẹ ọbàtálá èèpà eh, òrìṣà <laughs> ọmọ yèyé. kí wọ́n sọ nípa ẹni tó sọ fún mi lẹ́nu hello. hello ma. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbójú yín sókè ẹ bá mi tán náà ẹ bá mi gbójú yín sókè. kò sí nọ́ọ̀bì ni o kò sí nọ́ọ̀bì báyìí Adélékè Adéṣemọwọ́ ah. kò sí nọ́ọ̀ Nàìjíríà làwọn ẹ má bínú mà. ọlọ́run ní tó wá àmì mà àmì mà àmì mà mo wish láti join page yín because Akeem Adebakin is my good friend so ó so ó ní òun ló fún mi ní link pé kí n join pé at least you always talk about the Awori then talk about the Obas so at least mo máa ń wọ pages ní kọ̀ọ̀kan náà orílẹ̀ èdè ṣe lánàá mo wo mo wo later so it's very very interesting mo really appreciate it so reason yẹn ma. yes ma ẹ kú iṣẹ́ náà eh, eh, ma ẹ kú iṣẹ́ náà youtube subscribe sí youtube ọlọ́mọ plenty ẹ fún all right lots of videos histories about obas by okay. ọba timothy same pẹ̀lú ọ̀tá àjọ ní kwanta oh. àwọn ọ̀tá àjọ ní kwanta bá to gbogbo ẹ̀ No, no, fún wa tó. yes ma ọmọ ọmọ balẹ̀ mi náà so i'm from Ìjẹ̀bú anyway Ìjẹ̀bú mo bì ní mi so ìtasín so Ìjẹ̀bú wo Ìjẹ̀bú wo water side ìtasín la máa ń pè ìtasín ìtasín ní Imobi. ok ìtasín ok ok. ẹ bẹ̀ zálì ma. èyí bá rọkọ èyí bá rọkọ mi bá rọkọ mi ẹ sọ yìí ẹ̀sùn. má <laughs> àwọn àríyàn o. bárọ́kọ mi jẹ fún ẹ̀sùn. ẹ kú iṣẹ́ ma ẹ kú iṣẹ́ ma. rẹ́mọ ni mo ti bá yín sọ̀rọ̀ rẹ́mọ ni mo ti bá yín sọ̀rọ̀. ah that's good that's good that's good ẹ ṣá ẹ ṣá enjoy wa dáadáa. ní kẹ́lẹ́ ní hmm? kẹ́lẹ́ rẹ. okay ah that's good that's good that's good. ṣé kí ṣe kí ṣe máa mi ẹ má bínú mọ́. ó jàre bàbá mi ẹ má bínú mi mọ nǹkan tó dé o <laughs> nẹ́tíwọ̀kì tó ti bóyá ní facebook ni wọ́n yọ notification kúrò I don't know wọ́n ṣáà tamper pẹ̀lú oh. page mi two people yeah. yeah people don't get the notification on time some will get it when I've eh. already completely finished so but adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run God bless you bàbá mi. Ọlọ́run ṣeun. Yes, ma. Yes, ma. Yes, ma. Really uh, my question, ma. Thank yes, ma. Yes. Right. Yes. Yeah, yes. Okay, ma. Mm. I hope now pé kò ní gbé volume lọ o orí ta bá ti lè gbéyàn I cite you Oh ọmọ Bakeja I cite you there God bless you ṣé ẹ gbọ́ mi o àbí fọ́lùmù ti lọ àsúsùà ṣé fọ́lùmù ti lọ àbí fọ́lùmù ò lọ. àsúsùà ṣé ẹ gbọ́ mi. so nǹkan tó ṣẹlẹ̀ ní um, uh, ìṣẹ́rí ìṣẹ́rí ìdímù nìyẹn ọba ìṣẹ́rí ìdímù lórí ìwàlẹ̀ àṣà volume is low nǹkan tí mi ṣe fẹ́ máa gbéyàn wọlé mi ò rí kìíní ni tí bá dẹ̀ ṣe á ní pé bóyá i'm trying to prove you know too arrogant or mm. something you know kò sí bí mo ṣe lè àbí tí bá máa tún lọ ra another bluetooth tí màá gbé speaker sí àbí kí n máa lọ lo microphone i think i'm going to anyway i will soon set up my my proper. Uh, God bless you. I'm going to my my my um my corner is going to be set up very soon. Ẹlòmíì náà to fẹ́ wọlé. Ah, ẹ ṣáà rí i pé chit chat lálẹ́ yìí. Bóyá ilẹ̀ fẹ́ do I ayọ̀. Okay. Ọdún ayọ̀ ẹlẹ́mọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sórí ètò. You welcome accept the ẹ ti ń gbọ́ mi ẹ ṣe ẹ ṣe ẹ gbọ́ mi àbí ẹ gbọ́ mi ẹ gbọ́ mi o èyí tí ọba ti gbéyàn wọlé náà ni ló máa affect volume how am I going to do it? ṣe ti ń gbọ́ mi sí ẹ̀jẹ̀ tẹ́ bá ń gbọ́ mi ẹ̀jẹ̀ ẹ fún mi ní sáìn pẹ̀ tí ń gbọ́ mi sí. <laughs> mo ti láòdù volume mi to the maximum tí wọn bá ti gbéyàn wọlé that is why ti many people wọn kì í fẹ́ gbéyàn wọlé sí orí um, what do you call it tí wọn fi fẹ́ gbéyàn wọlé sí orí um, uh, video because tó bá ti wọlé tó bá máa lọ bẹ́ẹ̀ wọ́n máa já volume yẹn. So, and I'm on maximum. I'm on maximum. I'm on maximum. I'm on maximum. Please help me increase your own too from your side. Ṣé o ti bẹ́tà ń sìn? Ẹ jẹ́ kí n gbórin sí kó tó di pé ó máa balance. Bóyá ká fi ká fi gbọ́ orin, bóyá màá fi rí boost díẹ̀. Yeah. me now. So I'm not going to, please, I will not accept anybody to come on video. If you want to talk, you can call me on WhatsApp, plus 32488. ṣé mo ti bẹ́tà bẹ́yẹn màmí? you to contribute via WhatsApp Thank you for your understanding because it's always take away from you ti dé yàn wọlé. People don't normally bring people in because so we volume is know. I don't know why. Ṣé tí wọ́n gbọ́ mi sọ sí náà? trying to settle this one. Everybody wants to come in via. I have to go to my Ẹjọ́ ṣe ti gbọ́ mi o. Ṣe ti ń gbọ́ mi báyìí. Manageable. Okay. Um, I really love bringing people in to, to, to chat with us uh, via video, but it always take away the volume. And I really don't know how volume is low. I really don't know how to how to to do it. It's, everybody's going through the same thing. So is it better now? ẹ̀yin ẹ̀yin náà bá mi increase volume yín lọ́dọ̀ yín ẹ Um, I won't take anybody in on video again. Please, it's very hard to hear me, my days. It's very hard to hear me. Don't know what to do next. I don't know. To be maximum. It's a maximum, maximum, maximum. <sighs> so I'm really, really sorry. I will not be taking anybody in on video henceforth. Whatever you want to, your contribution is, you will come in via um, audio, via normal calls. It's either normal calls or via WhatsApp. Plus 32 488 259 seven zero seven. I should restart the video. Oh my days. So you still can't hear me. Mm. ẹ tí ì gbọ́ mi náà tí n bá ní kí n start all over again then the video is going to be divided into two it's very hard to hear me okay then I have no choice than to restart ẹ fún mi ní two to thirty seconds. Hello, hello, hello, hello. We are back. We are back. We are back. We are back. I'm back. I'm back. I'm back. I'm back. I'm back here. I'm back. I'm back. I'm back. Hello. Ẹ cabo ẹ má bínú. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Uh network ni o volume kinní kan ní àbí kí náà ti ń pè òun ló fà á o ire tí mo kò lọ́nà ló jẹ́ kí n pẹ́ o blessings yẹn ló jẹ́ kí n change volume o ẹ má bínú sí mi o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ welcome back welcome back welcome back. I welcome you all back. God bless you. Thank you all for coming back. <sighs> ẹ káàbọ̀ padà sórí ètò ẹ padà sórí ètò ẹ padà sórí ẹ káàbọ̀ padà sórí ètò ẹ káàbọ̀ thank you thank you for joining me back i really appreciate you thank you all for joining me back thank you for joining back welcome back welcome back welcome back welcome back welcome back welcome back welcome back welcome back come back gbogbo yín ẹ ṣe ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ṣe rí bí mo ṣe di plenty plenty as ọlọ́mọ plenteous welcome back welcome back welcome back welcome back god bless you god bless you all thank you all for coming back I appreciate you all. Yeah, that is better. That is better. That is better. That is better. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. wọ́n jẹ́ra wọn pọ̀ wọ́n para pọ̀ wọ́n jẹ́ra wọn ní mẹ́rin. àdìbàbò igi igi ìyọ̀tà omi. ọmọ dáńdé ṣe ọmọ bá tù ú là ọmọ lọ́kàn lè ṣẹ́rí o ọmọ àgbẹ̀bí ayé ọmọ àgbẹ̀bí ọ̀run. orí báwọn kúlèwé àfàgbà orí báwọn kúlèwé àfàgbà ìgúnnugún ìkúlèwé ìgúnnugún ìkúlèwé orí báwọn kúlèwé. olúwa tó tó Òṣùmàrè Òṣùmàrè tó ta sí àárín ọ̀run tó fọ ọmọ alẹ́ ọmọ kan wọ́n lọ́wọ́lọ́wọ́ ìwọ lọ́mọ kan wọ́n lọ́wọ́lọ́wọ́ tó tójú ọ̀run ọkọ̀ láyé ọmọ olúwọ̀ lọ́ọ́. ẹwà kálí ìtù ọmọ sábìtì àbílàrọ ọmọ ẹran òjèrè olóògùn ti ṣe ọmọ yíyí tààrọ onígbàkúnlé èdè. ẹ ṣe ìyá mi ẹ káàbọ̀. ọmọ ní pápákọ̀ọ̀kù àmúrò òkè jẹbẹ. ẹ kìlọ̀ fágbàlẹ̀ lápá òkú máa fọwọ́ gbà rẹ̀ òkú rántí ọ̀ká. ibẹ̀ lọ́ká ti gbé kọ́mọ wẹ́rẹ́jẹ òwò máa dàgbà máa dàkọ́pẹ́. akẹ́sọ́ ọmọ agbẹ̀bí òògùn ẹ̀ ọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run ọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run ọmọ alágbòlúbọ̀ ọ̀dọ̀jọ̀ èyí tá a mú ọ̀nà ọ̀dọ̀ tó sì fífú ọmọ olúwọ̀ ọ̀dọ̀. a ò ní báwọn kúlèwé àfàgbà a ò ní báwọn kúlèwé àfàgbà o. ìkúnukú ìkúléwé gonna onígbàwọ̀. Sàràkí Wàsíù Èjìrẹ́ ọmọ Ọlọ́fin àwọn ni wọ́n ṣeré fún wa tán yẹn màámi ẹjọ tọpíkì wo ni kákan fi ṣeré ráńpẹ́ lálẹ́ because i'm not doing blogging uh, i've been you know i've been on the computer typing uh, since morning for upcoming program from tomorrow uh, tomorrow the person that we are going to to talk about is among those elders in Ìkẹjà uh, ọ̀kan nínú àwọn àgbà Ìkẹjà yẹn ni uh, mo fẹ́ gbé wọn jáde ẹni mo sọ pé ibi tí a ṣe program dé lánàá pé bẹ́ẹ̀ láti máa continue lálẹ́ yìí bẹ́ẹ̀ ni ó yẹ ká continue lálẹ́ yìí ṣùgbọ́n <laughs> ẹ̀mí mi ọmọ yín bọ́n bá ṣe gbé wá fún mi ni mo ṣe máa ṣe mo mọ̀ pé a máa padà sẹ́nu ẹ̀ ní kò pẹ́ kò pẹ́ ṣùgbọ́n wọ́n ní kí n ṣe ṣe kí ni kí n ṣe kí n jẹ́ kí tí mo ṣe yẹn kí kí n má pààyàn <laughs> wọ́n ní kí n má lóko èèyàn lọ́rùn Sherry, some people, they are very good at giving a blow, but they cannot receive an ordinary slap. Some people, they are very good at tarnishing your image with their evil deeds. And when you give it back to them, they want to faint. Ewo <laughs> wo Saidi ifá lohùn ṣé odù sànyà tiẹ̀ ní tiẹ̀ náà àbí ọdẹ sànyà àṣé kò tiẹ̀ le pẹ̀lú gbogbo nǹkan tá a rí lánàá nígbà tí mo parí kíní I knew something happened because I was really not myself after the program mo mọ̀ pé I travel kind of aha valentine okay a sọ̀rọ̀ nípa àwọn ọmọ yẹn okay ẹ máa bọ́ sórí topic yẹn sìn god bless you because it's chit chat it's not blogging it's just chit chat we are rubbing minds tonight ẹ jẹ́ kí n fi ọba saidi kí n fi kí n fi mú ẹ̀fẹ̀ díẹ̀ fẹ́rẹ́fẹ́ àṣé kò tiẹ̀ le nígbà tó di àárọ̀ yìí tí mo jí mo fẹ́ download Video yẹn mo fẹ́ gbé sí orí YouTube yẹn lóru yẹn nígbà tí mo jí lóru mo wá ní kí n wo di bó ṣe rí everything wà òkè mi tiẹ̀ mọ̀ pé àti ẹ̀dára tó pọ̀ tó yẹn lálẹ́ àná so but some people they can only give but they can't receive <laughs> tẹ bá ń gbọ́ ìgbẹ́ gbururu èébì ṣarara <laughs> àwọn ọ̀tá wa ọlọ́run ọba elédùnmarè á fi wọ́n ṣàtẹ̀gùn fún wa mo ń ṣe program mi jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi wà lọ ń sa nǹkan kan ní kọ́nà wá ń pè mí etí tèmi wá ń já mo wá ń gbọ́ gbogbo rubbish and nonsense eré létí tèmi máa máa gbọ́ so he can uh, <laughs> he could only give what he can receive what a pity mo ṣàánú ẹ mo ṣàánú ẹ just for ọjọ́ méjì nígbà tó bá máa bá máa tára ẹ bá máa fà padà sókè wá tún gbà náà dá wọn because àwọn tó ń padà nù àwọn tó ń ṣiṣẹ́ ibi sí ẹnìkan náà ló bí wọn ìyá kan náà ló bá wọn jáde tójú ẹ lè kòkó bí ojú adófòrò bẹ́ẹ̀ ni ó máa get started o bẹ́ẹ̀ ni you know wọ́n sọ pé díẹ̀ ọkùnrin ò tó díẹ̀ obìnrin náà ò tó o that is why you have to be in prayers kò síbi tọ́lọ́run ọba ò ti ń gbàdúrà ọlọ́run ọba sọ pé specific ẹ̀kọ́ nà kan lòun ló ti lè pe òun tóun máa dẹ lóhùn àwọn ogun ọ̀run wọn sọ fún ẹ pé ibìkan ló gbọ́dọ̀ wà kó tó di pé àwọn máa dẹ lóhùn you have to always link you have to always link your spirit allow your spirit and allow your heart to be clean to be pure towards another person so kán tó sọ pé àwọn bẹ̀rẹ̀ sí ní pètò pèrò ẹ̀ àwọn ogun ọ̀run wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣòfófó fún ẹ ìwọ náà wàá dẹ̀ mú kí ni wàá mọ bó ṣe máa káràmásìkí ara rẹ̀ mi sọ pé àwọn èèyàn ò kì í ṣèkà ṣùgbọ́n what you don't know is ègbé ni fún ẹni tí ó pa ara tí kò lè pa ẹ̀mí ègbé ni fún wọ tí ọwọ́ ẹ dilẹ̀ láti lọ pa èèyàn tá a bá lo as an instrument of destruction ègbé ni fún ẹ bàbá àyà ni fún ẹ lójú tiẹ̀ wàá máa sọ pé o ti ṣe o ti ṣe gbé ṣùgbọ́n ìrandíran ẹ máa jẹ́ ń bẹ̀ hmm. ìran kẹẹ̀ẹ́dọ́gbọ̀n gígan á jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ kí n fi Saheed tìdí ọ̀kẹ́ ìdí ọ̀kẹ́ ní ìgbẹ̀sà ẹ jẹ́ kí n fi sílẹ̀ kó sì máa mú mi sí tó gbà lálẹ́ àná yẹn kó sì máa mú mi sí hmm. àwa ò ní bá ti èèyàn jẹ́ ṣùgbọ́n tó bá sọ pé ká fò ká níṣó òun nìyẹn ọlọ́run nìyẹn tó bá mu mi á máa gbẹ tó bá jata á pa lórí tó bá gbókó jáde àbí ó gbábẹ́ jáde tó bá bẹ̀rẹ̀ báyìí pé kóun tọ̀ kò ní rí tọ̀tọ̀ ṣẹlẹ̀ pé téèyàn bá ti rí tọ̀tọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn so it is very easy for you Mr. àbúrò mi ọba Saheed Ifálóhùn It's very easy for you to be wicked to people. Just a tiny slap from my angel yesterday. Lásìkò tó tiẹ̀ wà nínú ilé ayé ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lásìkò tó wà nínú ilé ayé ọba Ìdíòkè ti Ìgbẹ̀sà Saheed Ìfálòhùn ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́yìn tèmi kẹ́ ríro ẹ̀. ṣe rí police station tó kọ́ sí tó kọ́ sí ìdí ọ̀kẹ́ yẹn is to put everybody there under his armpit ó kọ́ supreme court náà síbẹ̀ people were happy wọ́n rò pé ó ń ṣe wọ́n lóore oore kí ni ìpá ṣe fẹ́ pọ̀n oore kí ni ìpá ṣe fún ẹ pọ̀n Oko police station so that àwọn tí àwọn àwọn jàǹdùkú ẹ tó bá rán wọn níṣẹ́ tọ́wọ́ ṣìkún àwọn ọlọ́pàá ẹ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ẹ tó bá bà wọ́n wàá lè fìyà jẹ ẹni tí ò ṣẹ̀ wọ́n á tú wọn sílẹ̀ wọ́n á tún kọ̀ntínú iṣẹ́ iṣẹ́ wọn àbọ̀ tí wàá dé sí wọ fúnra rẹ̀ báyìí mo dé sí ẹ lọ́rùn èmi ọmọ tádé ṣe ẹ fún ṣayọ mo dé sí ọlọ́run ṣòkòtò máa ṣe kí ni ó máa ṣò ẹ́ ń dì ẹ ó máa ṣò yín dì àìdá àpalilẹ̀ gbé sórí àbí adé gidi wọ́n ti ní kí n máa respect yín torí pé kí tí n bá respect yín ara mi ni mo respect àsórí adé myself ṣùgbọ́n pọ̀ nínú yín ẹ̀ deserve ẹ̀ deserve ṣùwárí dààmú tó wà nínú ẹ̀yìn Wogomo, double wala ni for dead body and the owner of dead body èmi ẹ fún ṣayọ ọmọ tádé ṣe mo dé sí ẹ lọ́rùn màá bá ẹ kanlẹ̀ torí gbogbo kíni gbogbo àwọn ẹ̀mí aláìṣẹ̀ àwọn ìyá arúgbó àwọn bàbá arúgbó àwọn omidan àwọn ìdílé tó ti pa lẹ́kún yá nítòótọ́ ni o ti lówó kó tó di pé o dé orí ipò báwo lo ṣe lówó ẹ̀ <laughs> gàrí ló ń tà ní àbélùbọ̀ ìrẹsì ló ń tà ní àbámálà iṣẹ́ wo gbọ̀ngàn ló ṣe gbogbo àwọn aṣọ aláṣọ tó lọ jíká odidi ọba ìlú ọmọ kò dé sí ẹ lọ́rùn <laughs> ẹ kábíyèsí mo dé sí yín lọ́rùn <laughs> Saheed Falohan ìdí ọ̀kẹ́ ti ìlú Ìgbẹ̀sà mo dé sí yín lọ́rùn èmi lọ́mọ́tádé ṣe mo dé kó lóko má lè roko mo dé kọ́ lọ́nà má lè èmi nìkan ṣó ní ọmọ tí gbogbo Àwórì bí ìjọ̀gbọ̀n ṣe nìkan fà ọmọ tí gbogbo Àwórì pátápátá nílé lóko lẹ́yìn odi tí wọ́n bí hmm. bẹ́ẹ̀ ni. lọ́la mo ń gbé ẹnìkan bọ̀ mo fẹ́ wá gbé ọ̀rọ̀ ẹnìkan jáde lọ́la hmm. ara àwọn tí wọ́n sá kiri ní Ìkẹjà mo fẹ́ wá gbọ́rọ̀ ẹ̀ jáde. but information tí mo gbà léèyàn ọlọ́run ní jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ o lórí another person ni o nínú ìlú kẹjà yẹn náà ọlọ́run ní jẹ́ ko jẹ́ bẹ́ẹ̀ o because i love you to bits bọ̀ṣẹ́rì mi ọmọ tádé ṣe mi ò ní bara tàbí kí n má bára nu lé mi wí hmm? tó bá fi le jẹ́ bẹ́ẹ̀ ah ah Sister me sísítà mi máa fún ẹ gbàsmos torí a gbọ́dọ̀ máa fẹjú mọ́ àwọn aráàta ká má lè ṣe káì fáwọn ọmọ tiwa nulẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ láti máa pín gàrí ọmọ bàbá ọmọ ìyá sọ́rí ìkẹjà ṣáìdì ìyá mi. torí kò sí bá ṣe máa sọ̀rọ̀ kẹjà tá ní sọ̀rọ̀ olúṣòsùn tá ní sọ̀rọ̀ ọ̀rẹ́gùn tá ní sọ̀rọ̀ kẹtù tá ní mọ́jọ́ mọ̀ àwórí akanra wa ni gbọ̀ngbọ̀ngbọ̀n wa ni bẹ́ẹ̀ bá tán ìyá ìyá ìyá ẹ blood but ẹ ṣáà máa tán ṣáà ni àní nǹkan tó dẹ̀ fà tá kì í fi ṣe tá tí ó jẹ́ pé ó lè jẹ́ pé sáìdì kan tí kì í ṣe sáìdì kan ni wípé àwọn àlejò tó wà láàrin wa àwọn bàbá wa níbi tí wọ́n ti ń fi wọ́n tọ ibà ẹ̀ àwọn náà wá dọlọ́mọ láàrin wa lábàjọ di ìkan náà mm, òun ṣoláwà good evening my darling good evening good evening. My day is wonderfully well. Hey, I won it again. Hey, what you see ilẹ̀? Eh, eh, What you see ilẹ̀? Eh, eh, What you see ilẹ̀? This is another good news. Ah, what you wọ́n ti sí ilé Bossa, bossa, bossa gbòsà, gbòsà fẹ́lẹ́dùmarè kábíyèsí ẹ o àríra àlá ọba tó rán mi níṣẹ́ ọba tó rán mi níṣẹ́ tó fàyàtì tó fẹ̀yìntì tó fi gbogbo ara pọ̀ mi ìbà ẹ o alágbára tí gbàgbára lọ́wọ́ alágbára ìmọ́lẹ̀ ti borí òkùnkùn mọ́lẹ̀ wọ́n ti sílò òtẹ́ẹ̀lì ẹ̀ gbósà gbó èmi àtẹ̀yìn ọlọ́pàá àkẹjà ṣẹ̀fẹ́ dọ̀rẹ́ sí i ni torí gbogbo yín ni líìsì yín wà lọ́wọ́ mi ìjẹkújẹ tẹ̀ ń jẹ́ ń bẹ́ẹ̀ mo sọ fún mi mo ní kẹjà ni. But it's, it's unfortunate that I, we have a topic to, to treat, but ṣé ti rí news tí mo gbọ́ yìí lálẹ́ yìí. Yay! Yay! Ha! Màá tètè. Bó jago méjìlá òru ni mo parí program yìí máa jẹ àmàlà. Wọ́n ti put me on diet. My jẹ àmàlà. Mo ti lọ gbọ́ bẹ̀ kan pamọ́. <laughs> Màá gbé jáde, màá fi ẹ́, màá jẹ àmàlà. Yay! Màá fi treat I'm on diet. Ẹ̀rí bí gbogbo come mi ṣe kún. <laughs> Ah, àwọn alálẹ̀ ṣeun o alálẹ̀ kẹjà ṣeun o ó lọ ń kọsẹ̀ kò sí bó ṣe lè ṣe tó ó lọ ń kọsẹ̀ lọ́sàn gangan. Honestly speaking, he did spend a lot of money. He spent a lot of money. Ooh ṣe rí kíní adé tí wọ́n tó gbé sórí lọ́jọ́ yẹn àti ọ̀pá àti ìrùkẹ̀rẹ̀ yẹn two point two ló fi ṣe. owó yẹn kàn ti ẹ̀yà múra owó owó olówó owó ẹkún owó ẹ̀jẹ̀ ó kàn ń bu náà ni ẹni mo sọ fún yín pé mò ń táìpù látàárọ̀ tẹ bá gbọ́ àwọn figures tí ọmọkùnrin yìí tí ó ná lórí position to finally bọ́ ọmọ lọ́wọ́ yìí ẹ béèrè pé ìgbàdo ló ń tà ní àbí gàrí tó bá àṣebẹ́ rí nǹkan tí mo post tó bá bó ma máa si síwájú ẹ̀ ní a máa gbé fún wọn ní bẹ́ẹ̀lì ní bẹ́ẹ̀lì àwọn owó yẹn ò fún náà because ọ̀pọ̀ nínú àwọn tó kówó fún gbaná náà fi mu wọn nílé lórí ọwọ́ méjì fẹ́nìkan wàá gbé bèlè lé wọn lọ́wọ́ see what has come of you. lédì kan pè mí ní lédì kan mẹ́sẹ̀gì mi lọ́sàn-án yìí she gave me her name after because tó bá fún mi lórúkọ ẹ̀ ó fún mi lórúkọ mo ní kó send the photo ẹ̀ because dp ẹ̀ kò sí nǹkan kan bẹ̀ mo ní kó send the àfọwọ́bà fílẹ̀ búkì mọ́ni olúwa he spent billion hmm, because nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣí àwọn fígọ̀ yẹn tí mi sì ẹ̀ mọ̀ good news báyìí máa bá mi lálẹ́ ah ọlọ́run ọba o àwọn ọmọ ìyá mi tẹ bá tí ìyá mi bá dé máa jẹ́ kó lọ sùn nínú yàrá wọn máa ìbàdàgọ meji o. ni mo rí i pé wọ́n paná yàrá wọn máa jàmàlà wọ́n ti gbé gbogbo oúnjẹ kúrò lẹ́sùn bọ́ mo mọ ibi tán hàìdí ẹ̀ sí àtọ̀bẹ̀ fọ́kàn báyìí tí mo lọ gbé pamọ́ hmm. màá fi yẹn ṣe kí ni fi yẹn treat ara mi pé ah ọmọ tá a dé ṣe iṣẹ́ ló ṣe iṣẹ́ ló ṣe o iṣẹ́ ló ṣe àmọ̀kẹ́ o gbogbo ẹ̀yọ ọlọ́pàá Ìkẹjà ẹ má jẹ́ ká jà o ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ ká jà o tẹ bá jẹ́ ká jà màá tún fúnra yín síta o mo ti gba líìsì yín mo ti gba fọ́tò yín títí dọ́mọ ìyàwó yìí tẹ̀sẹ̀ gbó lálẹ́ àná gbogbo ẹni mo mọ̀ ọ́ girlfriend tẹjọ́ dé pepper soup gbogbo ẹni mo mọ̀ ọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní kíná sí pé ní computer village lénìí gbogbo ẹ̀ ni mo ti gba breakdown rẹ̀ mo sọ fún yín mo ní hey don't try me you, you are free to do whatever you want to do in life but as long as you don't make other person uncomfortable

God bless you. God bless you. Keep it up. My telephone number plus two three plus three two sorry plus three two four eight eight two five nine seven zero seven. Join me on WhatsApp, please. Plus three two four eight eight two five nine seven zero seven. It will just simple less than five minutes video. and one more thing one more tó ń mu àwọn ọmọ hmm, tó ń tó ń kó eruku tó ń kó eruku kiri àdúgbò ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹ kàwé ẹ ṣe kankan ẹ kàn jí ẹ kàn live horrible life all because what ẹ royal family nìyí ẹ kinní kan <laughs> ẹ ti gbàgbé. Esi sì gbàgbé you have your own future to take care of you have to prepare something for your children and for your great grandchildren that's coming ẹ fọlá jiyọ ẹ fọlá jiyọ ẹ kàn máa dàlẹ̀kẹ̀ sọ́rùn ẹ máa ṣẹlẹ́yà mọ́léyà gbogbo òṣì activity to ṣẹlẹ̀ ni ni ni ni ni computer village lẹ́ni gbogbo ẹni mo ti gba breakdown we. mo pe kí lorúkọ ẹ̀ ń She refused to pick my call. I messaged her. She refused because she knows me. Torí mo ti blog ẹ̀ Do do do do do do do do do Kí lorúkọ ẹ kí lorúkọ ẹ kí lorúkọ ẹ kí lorúkọ ẹ. O ti rí orí mẹ́sẹ̀gì mi O ṣe bí ẹni pé kò rí. I called her three times. Ṣadé Tinubu. I will treat your fuck up at the appointed time the second time. Gbogbo gàlàlà tó ń ṣe yẹn, ó kù ṣẹ́jú péréte, alágbára máa rọra, ilẹ̀ ń yọ̀. Ìwọ lè mọ àwọn ministers lè mọ wọn rẹpẹtẹ rẹpẹtẹ ọmọ kékeré yìí ọmọ kékeré tọ́lọ́ fi ṣe gbogbo ẹja sí gbogbo yín lọ́rùn hmm? pé ìwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ ní territory Àwórì community kò possible ètò mi tó jàre Adéjọkẹ́ Àjọṣẹ máa o. mo pe Ṣadé Tinubu mo pè ní ẹ̀mẹ́ta lọ́sàn-án yìí three times I called her the last call I made to her was at sixteen fifty four. She refused to pick. 1654, sorry. She refused, 54, yeah. She refused to pick. Ongbe, ongpa, ongbe, ongpa. I messaged her on WhatsApp. She read the message but refused to reply me. Hmm. I like when people give me threat like that. I love it. It gives me strength. It makes me feel wonderful, wonderful, wonderful, wonderful. Hmm. Ah, what ti seal your, wọ́n ti seal your hotel yẹn Honestly, I do feel for that guy. Ẹni tó pè me, lọ́sàn-án mommy òun eh, fẹ́ bá mi sọ̀rọ̀ what do you want to say ah, òun kí n help bọ̀bọ̀ bóyá gba ẹni wọ́n sì lè hòtẹ́ẹ̀ yẹn kí n help ọmọkùnrin yìí wọ́n ní ọmọkùnrin wo ó ní bọ̀bọ̀ Tajudeen yìí ah, mo ní ṣé girlfriend ni wọ́n ní àbí baby mama àbí ọ̀rẹ́ àbí báwo lẹ ṣe jọjọ jẹ́ ó kọ́kọ́ fẹ́ gbà síbi náà mo ní náà. No ní because òun rí nǹkan tí mo ṣe nípa ẹ̀ kíní kan kíní kan mo ní yà mo ní ò ní ìdí àti ibi ní ó sọ pé ó kò oh, ó bye bye mo ní no come back tágbàlagbà bá fọwọ́ ọ̀túnbọ́mọ wí máa fi tòsí famọ́ra ni ìwọ ni you are speaking on his behalf òun ò rí pé nǹkan tóun ṣe kò dáa kóun wá láti ilé tiẹ̀ lọ́hùn kó sọ pé kó nínú ilé kó jáde ó wá kọsẹ̀ lójúde bàbá tèmi ọmọbìnrin yẹn dẹ̀ ni ó ní òun kàn fíìl fún ni pé because àwọn orí owó tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ ó ní báwo ni wọ́n ṣe mọ owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó ní òun rí gbogbo nǹkan tí wọ́n ṣe ó ní òun rí bọ́n ṣe bọ́n ṣe bó ṣe náwó fáwọn who is to be blamed who òun ni ṣẹ́dẹ̀ wá rí ọba tí ò tíì jẹ níkẹjà díẹ̀ lọ́wọ́ onílé let me say púpọ̀ lọ́wọ́ onílé Tinubu ló wà díẹ̀ máa yẹn kàn fẹ́ kí gbogbo gbogbo wa ká máa forí gbára wa gbára wa gbára wa gbára wa gbára wa we are on teachers not blogging. So we go from one topic to another, which is lovely. Uh, if you have any topic that you want us to talk to talk about, tí wisdom me bá gbé wisdom me ọmọ yín kékeré yìí eh, chip in my little idea look at this my my stupid boy boy my stupid cousin sherry sherry mo gbà ládùúrà fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń you do all right all right all right all right. oh okay èèyàn eh, bá dẹ̀ má kọ̀ yẹn síbi báyìí torí mi ò ní fẹ́ pé kán bẹ̀rẹ̀ sí ní wá threatening family yín o. Non. <laughs> oh, are you talking about the same person? Okay, you were talking about the same person. Ah. So Tajudeen you know, ni Sherry Nemesis. Nemesis caught up with him. Ajagungbalẹ̀ ni. Ilẹ̀ onílẹ̀. Ilẹ̀ kan àtàfẹ́yàn 50 á gbowó lọ́wọ́ wọn tán bá sọ̀rọ̀ apá wọn dànù irú ẹ̀ náà ni eh, Mr. Aburomi ọba <laughs> Saidi Ìdíọ̀kẹ́ irú ẹ̀ náà ló ṣe agbalẹ̀ onílẹ̀ torílẹ̀ bá wúkọ́ a ní káwọn wọn kọ́yọ́ǹkì wọn many people wọ́n ti pàdánù àwọn yẹn kàn lè wọnú oko lóko wọn kàn dà àwọn olóko ń ṣiṣẹ́ ní oko wọn ni o wọn kàn dàbọ̀ wọn kàn spray lọ báyìí brrrr as we speak as we speak they are in Abuja òun fúnra rẹ̀ that's my brother tí mo blog wọn lálẹ́ àná yẹn kábíyèsí mo blog yẹn lálẹ́ àná yẹn àwọn ọmọ yẹn lọ ìdájọ́ ọlọ́run tó bá dé kò sẹ́ni tó lè sọ ẹ rántí ìṣípayá tí mo sọ pé mo rí sí gbogbo ilẹ̀ Àwórì pátápátá ẹ̀hẹ́ ní ọmọ kékeré yìí ẹ ṣáà máa máìndì mi mo ní mo rí gbogbo àwọn ládéládé tí wọ́n ṣe kíni tí wọ́n wà nínú oko lọ bìbà ọ̀pá àṣẹ wọn wọn ò lè fi tẹlẹ̀ wọn ò lè fi orí ẹ̀ tẹlẹ̀ ibi tí wọ́n fi ń tẹlẹ̀ lẹ́lòmíì dìmú lórí báyìí ẹlòmíì di tiẹ̀ mú láàrin méjì ìrùkẹrẹ gbogbo wọn ìrùkẹrẹ wọn ó dorí kodò báyìí tẹlòmíì dìmú láàrin méjì. mo ní mo wá tún rí kí ni mo ní kí ni tó ń ṣẹlẹ̀ ń bí wọ́n ní kí n máa wòran àwa mú mi rí ológbò kékeré ológbò dúdú èsè tó gbé màálùú mi ó gbágbò mì ó gbé wúrẹ́ mì ó gbógùnfe mì kò dẹ̀ ti torí ẹ̀ kó kúrò ní kékeré tó wà wọ́n tún gbé mi kúrò níbẹ̀ mo tún wá rí wọn mo tún ṣe báyìí mo dẹ̀ jíṣẹ́ fún gbogbo ọba ilẹ̀ Àwórì pé màṣọ wọn dé àtọmọba àti ìjòyè àtọmọ òjòyè àtìyàwó oníjòyè àtìyàwó ọba gbogbo yín lẹ máa ṣẹ̀sìn ẹ̀yin tí àwọn ọkọ yín tí wọ́n ba yí ọmọ ìlú jẹ́ tí wọ́n pa ọmọ ìlú lẹ́kún tẹ́yìn dẹ̀ ń jó dàgí ní yòdò lórí owó ẹ̀jẹ̀ tọkọ yín kó wálé tẹ́ fi tọ́jú àwọn fámìlì tí yín tẹ́ fi rìnrìn àjò káàkiri mo nídàájọ́ ń bọ̀ mo ní ọdún yìí ẹ ní mu jẹ àfẹni tó bá kíwọ ọmọ ìbáṣọ tó bá sọ ohun táwọn alálẹ̀ sọ pé kàn ṣe ṣèbẹ ní kí ló ń sọ ni ẹ máa wòran gbogbo yìí lẹ máa ṣẹ̀sìn gbogbo yìí lẹ máa ṣẹ̀sìn gbogbo ẹ̀yin olubi ilẹ̀ Àwórì pátápátá. ẹ wo eléyìí láṣẹ Èdùmàrè ayé ò ní kọ̀dí àìmọ̀ṣe sí yín ẹ ní kú kẹ tó kú Muslim ti kú kó tó kú upon all the millions tó ti ná ẹnìkan ló lọ ṣe léyìí fún o ẹnìkan ló ṣe léyìí fún ló ṣe pósítà yìí fún ó ní òun ó lóun ẹ jẹ́ kí n kà á fún yín courtesy by alhaji abbas isiaka aka aji ajikese chairman alimosho branch N I ninurtw torí pé òun náà ti gba wíǹgì kan wọ́n ti fóun náà ní wíǹgì kan òun náà ti ń gbowó ọbẹ̀ ó ti fi ń tọ́jú ìyàwó ẹ̀ and this very idiot stupid stupid fool àbúrò mi tèmi yìí wọ́n jó àwọn mẹ́rin wọ ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ẹnìkan bèrè lọ́nu bó ṣe tòótọ́ ló ti dáadé ni torí pé wọ́n rí lórí wọ́ọ̀lù mi mo dẹ̀ sọ fẹ́ ni ọmọ ní kò lọ ka nǹkan tí mo kọ síbẹ̀ ṣé mo sọ fún ẹ kó jọba nǹkan tí mo kọ sí ẹbẹ̀ ni pé àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ẹni tó ti yó tán tó ń wá bẹ́kùnbẹ́kùn ọlọ́run ò ní kọjá ìmọ̀ọ́ṣe sí wa I always tell people leave the stage when the standing ovation is very high standing ovation tiẹ̀ tó high tí ò fẹ́ kúrò níbẹ̀ òun ló ń sọ di ẹ̀dùn arinlẹ̀ lọ báyìí ó dẹ̀ ṣe ń ṣe kí ni ó ṣe ń ṣe orí kunkun máa gbé ìtàn Wàsíù Àyìndé kan jáde fún yín <laughs> níbi tó gbé ti bayé ara wọn jáde. ẹ̀yin ọmọ Àwórì ẹ̀yin ọba Àwórì èmi ọmọ kan ṣe tí gbogbo yín tẹ́jọ bíìrì èmi làjọ bí yín mọ́tàdé ṣe ẹ fún ṣayọ̀ ẹ gbà fà lálẹ́gbẹ̀ẹ́ yìí ni torí báwọn bàbá ńlá yín ṣe ṣe kọ́lẹ́ ṣe ṣe Mr. Osolo uncle Osolo ọba Osolo your part two is coming àbúrò ẹ̀ alàgbà fáìlì ẹ̀ mo ti lọ wọ́ jáde mo ti táìpù ẹ̀ tán. ẹ ti kó gbogbo àwọn èèyàn láyà jẹ ẹ mọ̀ pé àwọn kan wà tó ń jẹ́ orí mọ̀jẹ̀dẹ̀ ṣe gbọ́ orúkọ yẹn rí <laughs> ọmọ amẹ́ríkà nìkan ní kọ́ ní kí lorúkọ bàbá ó ní orí mọ̀gẹ̀dẹ̀ <laughs> orí mọ̀ ògùn jẹ́ ẹ jẹ́ ká jọ máa play game yìí lọ gbogbo yín lẹ máa forí balẹ̀ fọlọ́run nígbẹ̀yìn ìtẹ́ fi sọ̀rọ̀ ayé di nànàmú sí Tinubu lọ́rùn òun àtọmọ ìṣadé èmi pè yẹn èmi ẹ fún Ṣayọ̀ mo pè lẹ́ẹ̀mẹ́ta ó ń gbé fóònù mi ó ń kàn Ọlọ́run akọ̀tì láìfọ̀ ẹ̀kú gbogbo òṣì tó ń ṣe ní computer village òun àti mùtí ẹ rántí ọmọ mo tí mo blog part two blogging mùtí àtọkọ ẹ̀ àtàbúrò mùtí ìyẹn náà ń bọ̀ a níṣẹ́ tó pọ̀ láti ṣe o ikú òdẹ ní ipa wàrùn nígbẹ́ nìkọ̀kọ̀ wà dé àsìkò tó kó ní ká gbọ́n gbogbo jàǹkárì wọnú ilé ayé wa ká gbọ́n dànù ọlọ́run tó sọ pé ká mú gbálẹ̀ ká fi gbọ́n jàǹkárì wọnú ilé wa níbẹ̀rẹ̀ ọdún tó dé ká gbọ́n gbogbo jàǹkárì wọ̀ ká kó gbálẹ̀ ká kó síta ká dáná sun ó yẹ lówe lówe lọ́lọ́run ló fi máa ń sọ̀rọ̀ ẹ̀ òwe lọ́lọ́run fi máa sọ̀rọ̀ ẹ̀ gbogbo jàǹkárì wọnú ilé ayé èmi àtẹ̀yìn ogun ọ̀run àdáná sùn wọn. Going to what uh, my mommy asked us to debate on just for a few minutes before it's one hour. Yeah, exactly fifteen minutes. Okay. Val, Val, Val. Valentine is on the way. tẹ́ bá rí fídíò yẹn àwọn young guns young boys tí wọ́n ń sọ fún ara wọn wọ́n tún ṣe fídíò ẹ̀ jáde gbogbo àwọn ọmọ yẹn wọ́n tàtú gbogbo ara wọn báyìí ni àti mọ̀ pé yẹn wọ́n ti bá Luciferi múlẹ̀ kí ni wọ́n ń sọ wọ́n ń sọ pé àwọn tí àwọn tí wọ́n ń ṣẹ́ṣó yẹn tí ó ń di wàhálà fún wọn wọ́n nítorí pé wọ́n ń lo àwọn ẹ̀jẹ̀ wọn ni ló ṣe máa ń bounce back research làwọn náà gbá débẹ̀ màámi mama, I'm on live hello hello tí ẹgbẹ́ lọ́ba kitchen wọlé ṣé ẹ ti bá mi gbé fún wọn. Okay. Thanks. Mami, ẹjọ́ ẹ bá mi súré lọ sórí WhatsApp yìí kẹ́ bá kẹ́rì fọwọ́ bìkíní ẹ̀ sí mi because mo ti delete gbogbo gbogbo àwọn short short videos kúrò lórí kíní mi. mo ti delete wọn kúrò what am I doing? mo ti delete wọn kúrò oh maybe jẹ́ kí n wọnú album yóò ṣe save síbẹ̀ ká ẹ gbọ́ nǹkan tí àwọn ọmọ yìí ń sọ ẹ má bínú you need to hear it from the horse's mouth. You need to hear it from the horse's mouth. Trash. I'm ah, mo ti clean trash mi. màámi ẹ ẹ bá mi ẹ sẹ́ǹdì mi ní ní fídíò yẹn back torí mo ti dìlítì mo ti dìlítì gbogbo st deleted it àwọn ọmọ yẹn láti máa pé girlfriend ni pé kí ni ni pé kí àwọn máa lò pé táwọn bá fi girlfriend táwọn bá fi ṣẹ́ṣó confam ni ogun yẹn máa ṣiṣẹ́ àwọn ọmọ yìí wọn tí ju ìrè pé fourteen fifteen sixteen irú àwọn ọmọ tó tó lọ pa eh, lady yẹn ní Abẹ́òkúta kẹ́ bá lè máa wò ó ọmọ yẹn ó ti mọ iṣẹ́ torí pé àáfàá ni bàbá ẹ̀ ó ti mọ iṣẹ́ débi wípé tó bá fẹ́ ṣe iṣẹ́ kan tó bá ti bá obìnrin lájọṣepọ̀ o gbọ́dọ̀ fọwọ́ kan iṣẹ́ yẹn iṣẹ́ yẹn máa bàjẹ́ pẹ̀lúpẹ̀lú náà nǹkan àmọ́ ṣé mi ò ṣe ẹ̀dọ́dọ̀ yín ni mi mọ̀ pé mi ṣe ẹ̀dọ́dọ̀ yín oh my days ẹ jẹ́ kí n lọ wọnú newsroom bóyá mo drop kan sí nínú newsroom because mo ṣe ẹ̀ ẹ jẹ́ kí n wọnú newsroom bóyá wà ń bẹ̀ kẹ́ẹ̀kan gbọ́ ni àní àwọn ọmọ yẹn wọ́n tún wọ́n tún sọ wọ́n tún dá wọn lójú wọ́n sọ wọ́n sọ pẹ̀lú ìdánilójú wípé sẹ́ẹ̀ tó bá ti oh my days I've deleted it tó bá ti fi girlfriend tó bá ti fi ṣe okay I think it's on my on my wall I have a copy there I'm, I'm inside my page here. I will see it on my wall. Yeah. Um, the best way of making success is ritual. Use your girlfriend for ritual. Not use your mama, not your sister. Use your girlfriend or use her side. Now work fast. The way to success is through <coughs> ritual. Don't use your mama, don't use your papa, but use your girlfriend. Now in the work pass. now in the bring money. It's confirmed. If you, if you get shop plug, what will happen? I to use that for ritual. Oh. And if you if you get short plug, you know if it increase. No be all rituals oh, dey all mad o. That na sure. No be all. Na your plug no know war. The answer. Correct. That. Ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ? Ẹ jẹ́ kí n tún play ẹ̀ fún ilé ẹ̀kan kẹgbọ́. Uh, the best way of making success is ritual. Use your girlfriend for. The best way of making success is ritual. It's ritual. Use your girlfriend to make money. Ritual means your mama, not your sister. Use your girlfriend or use us. Use your girlfriend to make ritual or an outsider. Don't use your immediate blood. ṣé gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ̀rí àwọn ọmọ yíbò ni ẹ jẹ́ kí n bá ẹ jẹ́ kí n. ẹ̀dà na work pass your if you, if you get short plug wetin go happen. na to use that for ritual o. and if you if you get short plug you no fit craze. no be all ritualist dey all mad o. that na sure na your plug no know war. the answer correct. that. Uh, the best way of making success is ritual use your girlfriend for ritual Not use your mama Not use your sister yeah. use your girlfriend or use outsider na work pass your if you if you get short plug what will happen. I to use that for ritual oh. and if you if you get short plug you no fit craze. no be all is the run mad o. Oh. that na sure no your plug not no know war. the answer correct. Um, the best. ẹ̀yin ọmọ mi ẹ̀yin sẹ́rẹ́kọdé ojú oko la wà ẹ̀yin sẹ́rẹ́kọdé must buy latest phone must buy new things must ṣayọ must ride car must go out with fancy boy with a big car underage that is driving a big big car driving jeep driving uh, also sorts of exotic cars táwọn tó ṣe wọ́n ní ìyẹ̀ western world gan tí wọn kì í lò ẹ mọ nǹkan tó ń ti gbé sábẹ́ ibi tẹ́ máa jókòó sí you don't know what they've put under the seat once you sit on it you are a goner and And for, I, I, I, I, I think I'm going to, yeah, I'm going to contact Facebook. Because the people they're supposed to be blocking, they are not blocking them. They are the, all these Marabu people that they are doing uh, posting incantation, posting how to to to to to make fast money. Even àwọn Yoruba. bàbá ẹgbẹ̀jì kinní kan kinní kan ẹ̀yin olórúkọ burúkú owó dùn ní owó dùn ní ló ṣiṣẹ́ òògùn owó fọmọ ẹ̀ ni wọ́n fúnra rẹ̀ ló jẹ́ pé iṣẹ́ òògùn kọ́ lọ ṣẹ́ṣó lòún ṣe ìwọ ò ṣe kọ́kọ́ ṣe fúnra àwọn pípù yìí ẹni tó bá fẹ́ pé kó níláárí kó là kó lu wọ́n ní iṣẹ́ àánú làwọn máa ṣe fún ẹ iṣẹ́ ìyọnú làwọn máa ṣe fún ẹ tó bá ti ń rí ẹ̀yọnú tó bá ti ń rí àánú gbà lọ́tún lọ́sì iṣẹ́ á máa wọlé fún ẹ ṣùgbọ́n àwọn ọmọ mi they don't want to use their hand to work they don't want to suffer your parents will send you to school you will have no time to read than to be going out with big, big men. Huh? And each and every one of them, each time they penetrate you, they drop an egg inside of you. They take something. Another one will come. Take until you're, you are completely empty. You will not know. Àìmọye, many will be having private itches. Almost scratches, scratches, scratches. Then we start to bleed á ṣubú sílẹ̀ á kú some maggot máa máa jáde ìdí máa máa jáde nídìí wọn life ìmí kòkòrò náà máa jáde lábẹ́ life ìmí ejò ló wá máa jáde lábẹ́ life I've received so many videos but I cannot post them on the on Facebook wọ́n á block mi ṣùgbọ́n àwọn tó ń sọ bó ṣe máa ṣe kìíní yẹn because maybe because they don't understand it wọ́n á fi wọ́n sílẹ̀. Si ẹ wo àwọn ọmọ ọmọ mẹ́rin tí ọmọ àfáà tó sọ pé òun ò lè fọwọ́ kan ọmọbìnrin ẹ̀ torí pé òun ti bá alájọṣepọ̀ kí ọ̀rẹ́ òun kó gé ọrùn ẹ̀yẹn wọ́n ní orí Facebook làwọn ti get link yẹn and it's true it's there how just type how to make fast money ritual for fast money on Facebook. They will not ask you to bring cockroach. They will not ask you to bring rice. They will not ask you to bring beans. It's head of a human being like you, or the private parts, or the boobs. I nǹkan tí wọ́n ń lò nìyẹn. Ìmí, wọ́n lè gé ọwọ́ ẹ̀. Tó bá dẹ̀ máa gé book ẹ̀, wọn ò ní gé gbogbo ọwọ́ ẹ̀ tán. Ọrùn ọwọ́ náà ti wọ́n ti máa gé àbí kán gé gbogbo orí ẹ̀ tán àbí kán yọ ìtẹ́nú ẹ̀ jáde kán crepe ẹ̀ àbí kán gé ọyàn ẹ̀ méjèèjì. Yeah, it's causing more harm than we can think of. But are we going to blame the person that created this thing? He created it so that we can have a link with our loved ones. Irú àwa tá diaspora. We can be chatting, we can be talking. Irú tí mo bá yín sọ̀rọ̀ we are how many here? At àìmọye àwọn èèyàn náà wà lẹ́yìn bẹ́ẹ̀. It's what this Facebook is for. Or if you have goods, You advertise your goods. If you have an event, post it there for your friends to know that you have something that is coming because they cannot reach each and every person personally. And God so good. There, there are many means. Uh, WhatsApp is there. WhatsApp status is there. Facebook status is there. Uh, Instagram is there. Twitter is there. All these things, Oyibos are using them to get job, to create job, to create awareness. But it our fin create awareness, awareness ìbàjẹ́ la tó fin create fúnra wa, ìyẹn ọmọ to òjìrè. Therefore, You don't need to go out to celebrate any special vow night with anybody. Treat yourself. Be your own vow. Make yourself happy. Because you don't know who is who. Look at these young dudes. How old the do you think they will be? It's ritual use your girlfriend for ritual no use your mama no use your sister o use your girlfriend or use outsider na work pass your if you if you get short plug what will happen. I to use that for ritual oh. and if you if you get short plug you know if it craze. Not be all is the run mad o. Oh. that one sure no be your plug no know war. the answer correct. That... now tell me. Um, the best way Ali, of making sense. Do you think you still need to go out on a Val day with your boyfriend? Even with your sugar daddy, with your aristo man, Are you sure you still need it? Be content with whatever your parents are giving you be content with it ẹni ayọ̀ ọkàn àìní ayọ̀ ọkàn ló mú ọmọ ẹlòmíì ló lọ kó sínú inú inú làásìgbò apart from àwọn tí wọ́n ń lo olúgbohùn tí wọ́n fi ń bá sọ̀rọ̀ irú ọmọbìnrin yẹn sì wọ́n pè ní kò wọ bàtà tó fi ó lọ yá bàtà lẹ́ẹ̀kejì tó fi jáde ni wọ́n pè ní ànítorí ìfẹ́ tó ní sọ́mọ ọkùnrin yẹn nìkíní yẹn ṣe tètè wọlé sí lára ṣe ọ̀nà tí oògùn máa ń gbà ṣiṣẹ́ àti díjẹ ni o ló ti tètè ń gbà ti ṣiṣẹ́ o àti díjẹ àti atẹnujẹ àti àti àyàjẹ be very very careful take care of you be happy with the little one you have learn how to use your hands to create job for yourself to have something kòkòrò chinchin nǹkankan gbogbo ẹ̀bẹ́ yẹn ṣe rántí àwọn oúnjẹ àtijọ́ mo rántí last year ìṣèwé wo last year náà kọ́ ni màámi náà ní kí àwọn àwọn màmá wa àwọn àwọn èèyàn kí wọ́n padà sídìí oúnjẹ àwọn àtijọ́ àwọn oúnjẹ àtijọ́ dùndún dòdò ọ̀jọ̀jọ̀ ó fú um, egbò ẹ̀wà àti um, kí náà ti ń pe ẹ̀wà àti àgbàdo yìí hmm? gbogbo ẹ̀ kò sẹ́ni tó ń tà mọ́ our ancient people oúnjẹ tí wọ́n ń jẹ nìyẹn nígbà tí wọn ò bá rí oúnjẹ jẹ oúnjẹ á wọ́n nílùú nítorí pé àwọn òrò oúnjẹ jẹ. jẹ ṣọ́rọ̀ tí mò ń sọ òye wa oúnjẹ á wọ́n nílùú oúnjẹ tí wọ́n ń jẹ wọ́n ò rí jẹ àwọn náà fi kanra ìtàmájẹ náà gbà tí kìdé pé bóyá wọ́n ń kó jẹ náà òun ẹ̀ the savor eh? the smell the aroma mọ́sà. mo lè ṣẹlẹ̀ tó ń ta mọ́sà ń sìn èkúrú hardly lè máa fi rẹ́ni tó ń ta èkúrú ń sìn hardly. egbò gbogbo àwọn kinní wọ̀nyí ẹ jẹ́ ká máa tábà ti rírà ń ta ẹ jẹ́ ká máa sè é nínú ilé wa ká máa jẹ́ oúnjẹ nàìjíríà sìn jollof rice fried. ní patí wọ́n bá ṣe jollof rice wọ́n á ṣe fried rice wọ́n á ṣe eh, oúnjẹ chinese ló kún ló kún tàǹsì tó bá fẹ́ ṣe patí. àkàrà ìsọpákàrà elépo tó bá lè dápà rí lépo náà kí ló dé dín ṣebí kẹ́ ti jẹ́ nínú ilé yìí bó sọ pé kò fẹ́ lọ tà ní títì gbogbo àwọn kinní wọ̀nyí ẹ nílò wọn nínú ilé láti máa sè wọ́n láti máa fi wọ́n tọrọ láti máa fi wọ́n ṣe ọrẹ nítorí ànító àti àníṣẹ́kù nítorí àwọn ọ̀rẹ́ wa àwọn ọ̀rẹ́ wa tí a rí àwọn ẹbí wa tó ti sùn tí wọ́n máa wá sílé. Si Yeah, the body is dead, but the spirit still is still alive. Please. Nínú ilé mi tí mo wà yìí. Ah. Mo nírú, mo lógìrì, mo ní kọ́ún, mo nálọ̀mù, gbogbo ẹ̀ ló wà. Gbogbo oúnjẹ náà kọ́ lè máa kó máa gí fat ọ̀rá ẹran náà fi ń ṣe magi ọ̀rá ẹran not always omi omi ẹran tó ti ṣe kíní ọ̀rá ẹran ni wọ́n fi ń ṣe magi jù ọ̀rá ẹran ẹ máa ṣe seasoning cubes nígbà tí kò tí ì sí seasoning cubes tẹ́ bá fi iyọ̀ àti ehm, ògìrì tẹ́ bá fi sebẹ̀ ẹ máa máa pọ̀ kálá ni. ẹ yẹ ká padà sídìí oúnjẹ àná. kálàáfíà ko lè to ara wa o mo momi mu mọ́ tó bá ń jẹun a ní ẹ kọ́ bá ń gbọ́rọ̀ bọ̀ oúnjẹ tí o ti ni natural sugar natural sugar wa ninu e wà tún wa gbe ọ̀rọ̀ to je pe kikida kìkìdá sugar lásán náà se si wà tún wá mú le wà wa sọ pe o ní o wada diabetes why won't you be? the best thing láti fi ṣe ńjẹ ade àgbọn àtòrí oh my days they are very healthy àti epo pupa ṣé rí òróró òróró ẹ̀pà òróró kíní òróró kíní yẹn nígbà yẹn gbà táwọn ìyá wa lò wọ́n máa kan sínú ẹ̀ ni ṣùgbọ́n epo tó bá mu teaspoon epo I mean I'm talking about real palm oil not ìdọ̀tí ìdọ̀tí tí ó jẹ́ pé eh wọ́n fi ṣèkà wọ́n rọ sínú drum ṣé mọ epo kan tí wọ́n pò ní epo rùn oh my days mo le mo le jẹ odidi carton ní iṣu kan pẹ̀lú epo rùn palm oil is so healthy You need it. Kì í ṣe ló ní gbígbọ́n wọn nínú ọbẹ̀ nítorí ata to ti wà ń But to bá mú tablespoon ẹ̀ eh, teaspoon To mu half ẹ̀ báyìí tó mú tó fomi gbóná tó fi sí sísàlẹ̀. Oh my days, try it for a month. I, I posted it, I've measured it before. I posted it. Now I'm coming back to it because we are doing chit chats. gbogbo àwọn oúnjẹ àtijọ́ yẹn we need it ṣàfàṣàfà <laughs> gbogbo àwọn oúnjẹ àtijọ́ yẹn you need it in the house ẹ máa ṣe from time to time ẹ máa ṣe fún àwọn ọmọ yín torí gbogbo wa la bímọ àmọ́ wọn àgbàlagbà ni wọ́n àwọn tàná ni wọ́n ń padà wá recycling lọ́lọ́run ṣe. ẹ máa ṣe àwọn oúnjẹ yẹn bí mo ṣe jágbàlagbà tó yìí mi ò kí jẹun tán nínú àwo bí bá jẹ jẹunjẹ tó máa gbé èso bí mò ń jẹ bisikíìtì máa ṣẹ́kù bí mò ń mọmi máa ṣẹ́kù bí mò ń jẹ kankan. I, ah, ah, ah, I don't want to bring anybody on, on video again because it takes away uh, my volume. I, I still don't know how to uh, uh, manage that. This is my second time of, of coming back on live because the first one took away completely the volume. I'm really, really sorry, that person that wants to join me on live. You can call on WhatsApp, on WhatsApp or direct call plus 32488259707. If you have something to contribute, plus 32488259707. Thank you very much. I really appreciate you. Even Onyibo Òyìnbó, they appreciate palm oil. Epo táwọn ò ní money Nigeria Nàìjíríà ń sìn, tẹ́ shop dé African shop. China ló ń ta epo, epo, epo wọn ló pọ̀ ń bẹ̀ sí, epo tọ̀dọ̀ wa, ah, wọ́n máa gbówó lé lórí gọbọ yìí ni, ẹ̀ tí ẹ̀ ní rí. And our own epo, because everything is done manually is always on point. The thing is, we have no people to help us financially to buy machines, to make, you know, things easier. Thank you all very much. It's been a lovely evening with you all. Um, ṣẹ́ni ẹ fẹ́ pè ní. if you want to call you call in o don't flash o oh. if you flash me i will. it's ritual. gbẹ́dùn sọ́run foolish boy i don't i don't call back oh. i don't call back especially when i'm on on um, program. God bless you. Thank you all. Have a lovely evening. See you when the Spirit directs us. <laughs> we walk in spirit. I really appreciate you. I appreciate each and every one of you. God bless you. Thank you for lovely, lovely, lovely evening. And to all bad, birthday boys, girls, mamas, brothers, happy birthday to each and every one of you. God bless you. Have a wonderful rest mami ìtùnú olúwa olúwa ṣeun uh, i really appreciate each and every one of you there buki monioluwa ayinla moses thank you uh, i really appreciate each and every one of you uh, olawale akoni you are wonderful you gave me the best news of this week i tell you hope udo uh, ah, god bless you I really appreciate each and every one of you and as many that are behind the screen. I say, God bless you. Be happy. Make yourself happy. Rest enough. Exercise a little bit. Don't be pop-off like me. Eh? <laughs> Don't be pop-off like me. Come on, you come about put you on diet. <laughs> but with this good news tí mo gbà lálẹ́ i'm going to eat ẹ̀mà ẹ̀fọ́ mo lọ gbẹ́fọ́ mi jáde yay i love you mm. shalom mami na nice ma.